um a kú dédé ìwòyí o, a kú ìrọ̀lẹ́ gbogbo ẹ̀yin èyàn wa nílé lóko tìlútòrò orílẹ̀-èdè àgbáyé níbikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá fẹ́ dé. Mo kí wa tológe tológun, mo kí wa tẹ̀ṣọ́, mo kí wa lónílé tàlejò, lọ́mọdé àti lágbà. Mo kí wa o, a kú ìrọ̀lẹ́, ẹ káàsán, a kú dédé ìwòyí o. Báwo lọjú ọjọ́ ṣe rí o? Ṣé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí àwa ṣe wà níhàyín? A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè Ọba tó dá wa sáyé. Ọba tó ń bẹ káyé tó máa bẹ tó sì máa bẹ nígbà táyé ò ní sí mọ́. Gbéngbénìkan arúgbó ọjọ́ Mo kí gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo atọ́, àwọn ẹlẹ́sìn mùsùlùmí wa Sàlámù aléèkùm warahmatullahi wabarakatuh. Mo kí wa o, a kú ìrìnàjò náà, a dúpẹ́ níbi tí ó ti mú wa bẹ̀rẹ̀, a dẹ̀ dúpẹ́ níbi tó mú wa lọ, a dúpẹ́ níbi tí ó bá wa dé, um hmm, ọpẹ́ àpá ọpẹ́ ìdátán ni, a dúpẹ́ lọ́kan-ò-jọ̀kan. Mo kí gbogbo àwọn akẹgbẹ́ mi, gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo àwọn ẹni ìṣíwájú wa, àwọn tán ti ń bẹ nínú ìrìnàjò yìí, mo kí yín lọ́kan-ò-jọ̀kan o, gbogbo àwọn èèyàn mi ní Yorùbá World Media, mo kí gbogbo yín látorí chairman títí dé orí èmi tí mo kéré jù náà ní àárín wọn, mo kí yín o. Mo kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa tán wà ní under leadership bàbá wa Professor Banji Akintoye àti Olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ wa nílé ní ilẹ̀ Yorùbá tí ẹ fi tọkàntọkàn ṣe iṣẹ́ yìí, tẹ fi ń rìnrìnàjò yìí, mo kí gbogbo yín ní ọ̀kan a kú bí ojú ọjọ́ ṣe rí o. Orílẹ̀-èdè Nàìjíríà How market? Ibo lẹ bá ibo lẹ b'étò dé? Áfríkà síhòhò um Ọlọ́run á ṣàánú fún wa. Mo gbà gbogbo àkólọ ilẹ̀ Áfríkà Ọlọ́run á dá gbogbo ẹ̀ padà ní agbára Ọlọ́run. um Nǹkan tí a mú wá lénìí náà kò Ọlọ́run ò ní jẹ́ ka ṣẹ̀sín. Àwọn tí wọn ò tó wa, tí wọ́n máa wọ ẹnu sí wa lára, ìṣẹ̀lẹ̀ tá ṣẹlẹ̀, wọ́n ní tí um èèyàn bá ti pẹ́ lórí ìgbẹ́, eṣinṣin náà lá máa báàyàn ńbẹ̀. Àwọn Áfríkà kéékèèké tí wọn ò tiẹ̀ tó ń sọ̀rọ̀ sí wa, wọ́n máa wọ ẹnu sí wa lára. um Àwọn òótọ́ ọ̀rọ̀ ó dẹ̀ máa ń jáde nínú àwọn ọ̀rọ̀ gbogbo áfíríkà nàìjíríà ló máa ń fojú sí yes gbogbo áfíríkà pátápátá wọn ń pè wọn ní giant of africa ẹ jọ kí ni ìtumọ̀ giant giant dẹ giant kí ni ìkànnì kí ni ó já mọ́ hmm, kò já mọ́ nǹkankan everyday lẹ̀ ń padà sẹ́yìn no moving forward ìlú tó kún fún oyin àti wàrà um ẹ gbogbo wa síta you people don't care ẹ gbọ́ ọ̀rọ̀ tí ẹ gbọ́ bọ́n ṣe ń bọ́n ṣe ń fẹnu àbùkù bo sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́. There are coup d'etats. What are the root causes of coup d'etats? Let them put their house in order first mm-hmm. before they set up an anti-coup d'etat unit. Let them put their house in order. And I believe their house is not in order. This unit is set up to defend. ẹ̀yin ẹ̀yàn wa ẹ máa gbọ́ ọ let them put their house in order first. ilé la ti ń kẹ̀sọ́rò dé ìwọ tí ilé ẹ̀ ò tòrò tó fẹ́ lọ máa tòlé onílé ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọmọ ìyá àjẹ́ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọmọ ìyá àjẹ́ ilé tìrẹ ò tòrò o fẹ́ lọ ṣé ẹ mọ̀ pé tá a bá wò mo sọ nǹkan kan ní last time nígbà tí ọ̀rọ̀ kìíní ṣẹlẹ̀ àwọn the Niger Republic irú àwọn nǹkan tí Nàìjíríà tán máa like nìyẹn kán lọ gbé ẹrù ẹlẹ́rù lérí kán wá fa tiwọn lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n máa ń fẹ́ nìyẹn kán lọ máa show solidarity sí another country tíbẹ̀ ò tí ó pé ti tiyín ló worst jù pé ti tiyín ló worst jù ọ̀rọ̀ lẹ̀ ń gbọ́ yẹn ṣèbí bàbá Bọ́lá Ahmed Tinubu òun ni chairman ECOWAS now exactly ẹ wo bọ́n ṣe ń fi oko ọ̀rọ̀ wọ́n ṣe ń sọ oko ọ̀rọ̀ sí i ẹ máa gbọ́. Defend them and to protect them only, nobody else. What is more coup d'etat than your national constitution give you two-term limit, five years, two terms? After serving 10 years, you want to change the constitution for another term. Is that not a coup d'etat? Because you feel you have the powers to do that. The soldiers have the powers to coup d'etat. That is also another coup d'etat. And they are living with them there. They are there. in the name of civilian putting on mufti clothes, calling yourself a Democrat, when you lose. Kọ́lì Àbáyọ̀mí ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa máa ṣí ẹ̀dẹ̀ bá All the resources of your country, mislead people, torture them, imprison them, burn their businesses to us, and you call that a democracy or a civilian rule, an illegally elected government? The leaders must stop lying to their electorate first. They must stop the corruption. They must stop looting our resources. They must understand that they are not a better citizen than anybody. They are given a responsibility, a role to play to help develop the countries and make sure that there is peace and tranquility and respect the constitution of the country. But this is not happening. Example is this government. This government has lied to people in 2016 that they are going only for three years. Was that not a lie? Who asked them to tell people that we are going for three years? Were they forced to say that? They went around the whole country, lied to everyone. When the people started reminding them, this is what you promised us, they threw tear gas on them. And the president is bragging, yes, when I threw tear gas in them, they never came back. Yes. Yes. Well, not only tear gas. Not only tear gas. All of us will remember gbogbo wa teach the ìṣẹ̀lẹ̀ The ní gate. straight bullet straight bullet. And they will be bragging. We are not have any recording. We are not have any death recording. One, no, any record, any one go to all the hospitality with the uh, this thing. We won't find anybody at the end of the day. One of us must be one rather one OT human being. Ọ̀pọ̀ ọ̀rọ̀ òun ni wọ́n sọ sí yìnyín. Ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ. Ọ̀rọ̀ you are not so good example at all. Ẹ ṣì gbọ́ sí i ká tó gbọ́ sínú Does, not, does, does that not anger the citizens? You throw tear gas on your people. Some of them are wounded, and you stand out there and bragging that I throw them a tear gas. They never come back. That alone can anger the citizens. You promised the people you will have a security sector reform. It's never happening. The civil service sector reform is never happening. The Jani Commission, Jani Commission was violated before the end of the Fairwell uh, Commission. When you take all the assets of the former president. And now you are busy buying assets. Your days are coming. I thought they should have learned, or they could have learned from this. Unfortunately, they are not learning. So before you create a unit to go against any attempt of coup d'etat. Put your house in order. Stop lying to your electorate. Stop lying to your citizens. Stop looting the resources of your country. Stop corruption in your country. And then you can talk about anti, anti coup d'etat. When Alpha Conde was killing his people in Guinea, after serving ten years. ọkọ̀ áfíríkà màrè àgbà mi ta ló máa gbé ọkọ̀ yìí dé èbúté ayọ̀ ọkọ̀ áfíríkà màrè àgbà mi ta ló máa gbé ọkọ̀ yìí dé èbúté ògo ọkọ̀ áfíríkà rèé ní ojú àgbà mi. Mm. ọkàn áfíríkà He said it was not enough. I want to serve another term. during the process. So many Kenyans were killed. Ah, ẹ̀yin ẹ̀yin wa ṣeun enough for this one. Wọ́n ti sọ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ sí Bọ́lá Ahmed Tinubu gbogbo wa láti gbọ́ kán lọ túlé wọn ṣe. Go and repair your home. Go and repair your home. Go and repair your hole before you talk to you come to come and repair another person The soldiers are ready for Africa to be liberated. We will be liberated. If you check Mali, the soldier took over. Burkina soldier took over. Guinea soldier took over. Niger soldier is taking over. So all these countries that are liberating themselves today, their soldiers wake up. And I'm even begging to Gambian soldiers should also wake up. Senegal soldiers, Ghanaian soldiers. If Akufadu is not ready to work, kick him out. Soldiers of Ghana, kick him out. This general army, the army general of Ghana, kick Akufadu out if he is not ready to liberate Ghana. Ghana have resources that can benefit Ghana. America, how many American businesses do we have in Ghana? How many American companies, American businesses do we have in Ghana? If mm. Ghana, America is ready to put sanctions on Ghana, can Ghana, can, Ghana also can put sanctions on American businesses? Yes. So if you, the American uh, Ghanaian soldiers, are seeing that Akufado is not ready to comply as Africa, take him out, as Mali did. Nigeria, the same thing. Mali, the military takeover. Burkina Faso, Guinea, and now is Niger Republic. I think it's better for my own base of knowledge. I think it's better since our leader, they cannot do anything. They are not practicing democracy. They are not practicing democracy. What is democracy? Are they not are, are they not crazy? don't call our leader. Are they not crazy? They are not passing the democracy. Democracy is the government of the people, by the people, and for the people. But those one is for themselves. The democracy is a government of themselves. It's not for the people and for the people. It's not like that. It's for themselves. The same people, the same, the, when they say the, uh, the uh, democracy, 1999, eh, the democracy started in Nigeria. The same people, the same military people that are the one leading us, they just pull off the khaki, the military uniform, they pull it and wear agbada, ìjọba agbada. The same set of people. Okay, Obasanjo started the first uh, president. Ṣé Obasanjo ò ti rúùlù wa rí pẹ̀lú khaki? Ṣé wọ́n kò fún un ní Obasanjo kúrò? àwọn kó wọ́n gbé brain orí ẹ̀ kúrò the same people that's why tí kan ò lè fi work kò lè work kò lè work at all now wọ́n ní kọ́ Buhari kó yan àwọn mínísítà ń sìn ẹ lọ wo list àwọn mínísítà àwọn the same people the same people òun náà ló wà nínú lísì list, lísì eh, mínísítà báwo lẹ ṣe rò pé nǹkan ti lè change thing cannot change, things cannot change. Things will remain the same. As far the same people are still ruling, the same people are still leading, the same situation will will remain the same. That is it. Other African country now think it is better káwọn military kan kú padà wá gan kán wá take over. Ó better ju gbogbo rọ́ndọ̀nàdán tó ń ṣẹlẹ̀ You have Bola Tinubu who is an old man who is not even i don't sometimes i get i wonder why is this a cost on africa to always vote for old peoples who cannot even speak properly is this a cost on us do you know when someone is old his brain look like a child we didn't we don't know this if you came to europe here when you have 60 years you can never be a leader in europe they will pack you aside yeah, when you have 60 years, and Bola Tinubu is older than 60 years. Bola Tinubu is now going to 80. That 80 years, if he didn't even have 80 that, years. That is it. That is it. Older people, people that are supposed to sit down as a father, to control, to put into order, to, to, to in fact, to give advice to the youth. Àwọn gọgọgọ náà go fẹ́ máa ṣe é àwọn tó jẹ́ pé àgbàlagbà tó yẹ kí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ wọ́n máa control nǹkan pé òkè ọmọ mi máa bọ̀ jẹ́ kí n fún ẹ ní advice báwo ló yẹ kó ṣe ṣe báwo ló yẹ kó ṣe ṣe àwọn yẹn gan ló fẹ́ máa ṣe fún ara wọn um all the world gbogbo àgbáyé ló ń wò yín gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹni tó ń sọ̀rọ̀ yìí from Gambia lẹni tó ń sọ̀rọ̀ can you imagine gbogbo nǹkan tó lọ ní Nàìjíríà ni wọ́n mọ̀ How can Bolatini Tinubu rule at Nigeria? How do you expect Bolatini Tinubu is not even active, someone who cannot even work properly, cannot speak properly. His brain is now not even thinking like a uh, uh like a man. His brain is thinking like a child. Ah, eh, my brother, you can't even. Buhari, I mean, when I met Tinubu is better Buhari hundred times. Uh-uh. All of us we have see the difference now. Even all the Nigeria, go Nigeria no, ń wo gbogbo yàtọ̀. ó wà láàrin àwọn méjèèjì yìí sìn ṣe bóun ló jáde tó wá àdírẹ́sì àwọn èèyàn lánàá ṣe bóun ló jáde tó wá àdírẹ́sì ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ó sì dá lẹ́nu Tinubu ẹ wo ti Buhari tó bá ń sọ̀rọ̀ nǹkan ẹ ní gbọ́n kankan agbagbára lẹ́ẹ̀ máa fi gbọ́n nǹkan tó ń sọ ní Tinubu ní Buhari ó sì gbìyànjú even though Buhari mo tiẹ̀ sì yìn fún àwọn aspect kọ̀ọ̀kan nítorí àwọn ìgbésẹ̀ tó gbé àwọn ìgbésẹ̀ tó gbé lẹ́nu ìgbà tó débẹ̀ yẹn fact mo fẹ́rẹ̀ sọ pé in the history of Nigeria mi ò rò pé mo ti rí president tó gbé àwọn ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n it is easier it is easier for a camel to pass through the middle of uh, the middle eyes than for a rich man to enter the kingdom of God ó sàn bẹ́ẹ̀ ni ó sàn fún ràkúnmi láti wọ ihò abẹ́rẹ́ jù fún olówó láti dé ìjọba wọn. Ó sàn fún wa láti pé ká dúró ní orí ọwọ́ wa, ká wà lórí country wa ju gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ wo situation tí everybody wà. um Look at the situation of the country. Is it not better now pé àwọn military kán kó kán wá da gbogbo ẹ̀ rú, kán padà sí military ìjẹ̀ like Burkina Faso, Mali, Guinea and Niger. You have a child brain right now. How do you expect? When I watch Bola Tinubu, sometimes I pity Nigeria. I say, no, no, no. Is this eh, is this true that this man is the president? Sometimes I I I drag with my brain that no, this man is not the president of Nigeria. Maybe it's just a news. Hmm, hmm. it's just a fake news. It's but I don't believe this man is still the president of Nigeria. Mm -hmm. When you remove Buhari, who is old, who cannot even do nothing for himself, mm -hmm. you go and put a man who is more older than Mohammed Buhari. it's not possible. Nigerian militaries, plan, plan, do something. You are the peoples who we are waiting for. Come on. You are the people who we have Nigeria have been suffering for so long in the hand of West. They have been pressing the neck of Nigeria for Nigeria never to have a fresh air to breathe. It's a big pity. If the leader, you come on, this leader is not a leader. I will not even say if the leader is not ready to comply because Bola Bu can never comply. Hmm. Nigeria didn't vote for Tinubu. Hmm. I know my brother. Hmm. I know. But I'm speaking to Nigerian soldiers. How many Nigerian soldiers are dying in the hand of terrorists, in the hand of kidnappers? In part, The kidnappers and the terrorists, they have more weapons than Nigerian soldiers. Yes. They have more dangerous weapons dangerous than Nigerian soldiers. Hmm. Thank you, my brother. Trust me. How many Nigerian soldiers are dying in that bush? Sometimes I was watching so many videos about Nigerian soldiers in conflict with a terrorist group. A terrorist group was killing yeah, Nigerian soldiers. Down. So Nigerian soldiers, you are losing your soul for no reason, and you can never win against those terrorist group hmm. because those terrorist group have been sponsored by the West with the, the most dangerous weapons that you people never seen in your life. Hmm. You can never fight against the terrorist group. You are just killing yourself. Stop fighting against the terrorists. Fight against the leader that is there. Bring him down. Let military man rule Nigeria. A young man, a young military general to rule Nigeria right now and let's take Nigeria to next level like Mali, like Burkina, like South Africa, mm. like uh, uh, um, mm. Malawi, mm. like uh, Niger. We need military generals to become the leader right now. Hmm. ṣé ẹ fọkàn bá mi lọ ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu ọmọkùnrin yẹn ẹni tó ń sọ̀rọ̀ yìí kì í ṣọmọ nàìjíríà o he is from Gambia lẹni tó ń sọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ sọ kò sí kò sí àyọkúrò ní ọ̀rọ̀ ẹ̀ àwọn òdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ òhun ni ẹ gbọ́ yẹn òdodo ọ̀rọ̀ ó wà better kí a young military officer kí wọ́n á take over Irú àwọn àgbàlagbà wọ̀nyí wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe, wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe at wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe at all, they don't know what they are doing at all. People are dying, kò sí èyí tó kàn wọ́n. Ẹni tó bá fẹ́ kú kó kú, ẹni tó bá fẹ́ kú kó kú, kò sí èyí tó kàn wọ́n. Àwọn ń jẹun, wà ní solar standard solar energy ni wọ́n ń lò nílé wọn wọ́n ń lo the best car. Then imagine is it not crazy kéèyàn máa ní bí fifty mọ́tò nínú compound ẹ̀ òun nìkan tó fẹ́ wa gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan ṣó ń ta mọ́tò, ó ń tà wọ́n ni. Àwọn mọ́tò tí kì í ṣe mọ́tò olówó kékeré kékeré. um Nǹkan tó tọ́ sí èmi àti ẹ, ẹ̀yin nìkan ẹ jòkó tì í. um Ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi lọ́tùn-ún lósì, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. olóyè sunday igbodò nìyẹn ní benin republic tí ìyá ẹ kú lákìígbò kí bọlá ahmed tinubu kó má ti lè sọ ẹ létí kó má ti lè gbé fún òkú pé kóyá máa bọ máa bọ tèmi ti torí àwọn nǹkan tó ń sọ nígbà tó ń pè wọ́n pé ọmọ ni kì í ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kan fi lẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì but wọ́n gbà pé ọmọ ẹni ò bá náání ẹni ń àbọ̀ ọmọ ẹni bá ń ṣe tó bá wọ pampers sí ìdí tí wọ́n fi lẹ̀kẹ̀ sí ìdí o ṣe lo kíní yẹn fún olóyè gbogbo pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀ kó olóyè kó máa bọ̀ ní ìyá ìlókùnṣú kán wá ṣòkú ìyá, wọ́n ti ṣe ọjọ́ mẹ́jọ kọjá, à ń kà á sílẹ̀, gbogbo ẹ̀ ló wà lórí àkọọ́lẹ̀, ó wà lórí àkọọ́lẹ̀. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ ṣùgbọ́n Yorùbá nation no going back ni. Àwọn alálẹ̀ ló gbé gbogbo nǹkan tá à ń ṣe dìde kì í ṣe àwa èèyàn, Ọlọ́run kàn ń lò wá ni, Ọlọ́run lò wá, bẹ́ẹ̀ ni. Ọlọ́run ló wá ni o, kò sí nǹkan kan tí àwa ọmọ ènìyàn lè ṣe ju ìwọ̀nba tá à ń ṣe lọ. Ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀. A lè máa a lè máa delay látọwọ́ ara wa nítorí àwọn ìwàwó wa, àwọn ìṣesí wa, a lè máa fi fa ọwọ́ aago ara wa sẹ́yìn, ká máa fúnra wa ní gbójúdíṣán gẹ́gẹ́ bí àwọn kan ti kó ẹsẹ̀ òsì méjì dé, wọ́n láwọn fẹ́ gba Yorùbá nation ní twenty twenty two lọ́dún ọdún yìí làá gbà á tí ọlọ́pàá tó bá mú ọmọ Yorùbá nation kankan dọ́kúmẹ̀ǹtì ti wà láti back ẹ̀ up láti gbà wọ́n sílẹ̀. Àwọn èèyàn wà nínú police station, wọ́n wà ní prison, wọn ò rí nǹkan ṣe sí i. Àbọ̀wábání ti tiwọn ni. Àwọn àfàsẹ́yìn tá a ní tá ń tá ń ṣe fún ara wa, ara àwọn àfàsẹ́yìn yẹn òhun nìyẹn. Ara àwọn àfàsẹ́yìn tá ní fúnra wa nìyẹn. ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á dìde o. mo kí gbogbo wa lọ́kan-ò-jọ̀kan ní gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá láti ìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀ àti gbogbo ẹ̀yin tí ẹ máa ṣì wò ó létà mo kí wa lọ́kan-ò-jọ̀kan o ẹ ṣeun ẹ kú àdúrótì wa gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá World Media mo kí gbogbo yín ẹ bá wa máa share ètò wa ẹ bá wa subscribe sí youtube channel wa ẹ dẹ̀ follow wa ní orí facebook lórí facebook page yorùbá world media àti orí youtube wa náà yorùbá world media ni ìkànnì alárààgbàídá ibi tí ẹ ti gbọ́ tí ẹ ti gbọ́ latest news the legit news tí kì í ṣòfégè à ń figbá kan bọ̀kan nínú ìkànnì tí a ti ní bọ̀wọ̀ fún àgbà kò ń ṣebi tí wọ́n ti ń ṣépè fún àgbàlagbà ọmọdé ò lè láṣọ bí àgbà ó ní àkísà bí àgbà gbogbo wa mo gbà ládùúrà a ní da àgbà àgbà rádaràda um mo kí bàbá wa Professor Banji Akintoye níbikíbi tí wọ́n bá wà wọ́n á fọwọ́ párí wọ́n á fèyìntì joyè mo dẹ̀ kí bàbá wa olóyè Sunday Igboho májàsọ́lá ẹ kú ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run elédùnmọ̀rà á tù nínú gbogbo wa ni a ó gbẹ̀yìn arúgbó wa ìyá ti sọ̀rọ̀ sílẹ̀ kí wọ́n tó lọ ọlọ́run á tù nínú gbogbo àwọn ọmọ tán fi sílẹ̀ wọn ò ní kú um ni ìyá rere tó bí àkọ́bí ọmọ mo kí mo yín mo kí gbogbo ìdílé yín o mo dẹ̀ kí gbogbo àwọn akẹgbẹ́ wa lórí Yorùbá World Media káàkiri mo kí gbogbo wa lọ́pọ̀ òjọ̀kan ẹ kú iṣẹ́ takuntakun àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa tó ń tó ń gbèròǹtọ́ dání mo gbogbo wa. um Orúkọ tèmi ni Emmanuel Admin Akálámago lórí Facebook, lórí YouTube Akálámago. Mo kí gbogbo wa o. A ní rí jù báyìí lọ fún ti um àkókò yìí. um Èmi ni awọ̀túnwòsì kí n tó sọdá títì, èmi lọmọ oníṣu orógùrùgbẹ Àyidè ọ̀pẹ́lẹ́gẹ́ jiyán, ọmọ gbàsìgbàsì tó ṣobìnrin ọ̀nà, ọmọ ọlọ́pẹ̀ tó lóge ṣèkàn tó mórí ṣe méjì, àwa ni ọmọ oníṣòro bòròbẹ, àwa lọmọ olókè méjì takọtabo. Àkókó ni mo ti wá o, ṣọkọ àkókó rìbórìbó. um Mo kí gbogbo wa ẹ ṣeun.